Yoruba Unit 48, Basic Dialogue. Aṣojú lèmi. Aṣojú lèmi. Aṣojú ìlú wo? Aṣojú ìlú wo? Aṣojú ìlú Amẹ́ríkà ni mí. Aṣojú ìlú Amẹ́ríkà ni mí. Mo ń tọ́jú iṣẹ́ wọ̀nyí. Mo ń tọ́jú iṣẹ́ wọ̀nyí. Ọjà àtowó. Ọjà àtowó. arìnrìn àjò arìnrìn àjò àti àlàyé ìròyìn òkèèrè. àti àlàyé ìròyìn òkèèrè. iṣẹ́ rẹ̀ nira ó sì pọ̀. iṣẹ́ rẹ̀ nira ó sì pọ̀. End of Unit 48.